kò wá sí ẹran ọrẹ pẹ̀lú kankan nínú wọn. gọ́yìrà nàbíyí sallallahu alayhi wa sallam ha yàtọ̀ sí ànábì ó mú ẹran ọrẹ ẹ̀ dání àti sọ̀hábà tẹ́ ń pè ní tọ́lẹ́á ọ̀wọ́ àwọn méjì yẹn ni wọ́n mú ẹran ọrẹ dání wàkọ́dìmọ̀ aliyu minali yaman minali yaman ali òun wọ mọ́kà láti yaman yaman ló ń gbà wọ mọ́kà ànábì ránṣẹ́ nígbà tí wọ́n kò mọ́dínà so ọ̀ràn níṣẹ́ sí yaman láti yaman ló ń wá gbà wọ mọ́kà so eh, yaman sì ní mìkọ́ọ̀tù tiẹ̀ ibi tó wọ́n ti gbé. hurumi wàmáàhù adìyún òun náà wá mú ẹran ọrẹ tiẹ̀ òun náà ti mú dání láti bí mikot ó a sọ pé ahalartu bima ahalabi yìí nàbí sallallahu alayhi wa sallam nígbà tí ali ó gbé hurumi òun kàn sá sọ pé mo gbé hurumi tèmi. irú wúrú mi tànàbí gbé èmi náà gbé pé mọ́rú wúrú mi tànàbí gbé ṣùgbọ́n ó tètè ya shortcut ẹ̀ pé irú wúrú mi tànàbí gbé lèmi náà gbé nígbà bá dọ́dọ̀ ibi yóò sọ wúrú mi tó gbé bí wúrú mi hajj nìkan ni o bí wúrú mi umura àti hajj ni o èyí tó bá ṣàgbé lèmi náà gbé. فامر النبي صلى الله عليه وسلم أصحابه أن يجعلوه عمره gbogbo àwọn tí wọ́n gbé urù mi pẹ̀lú ànábì lẹ́gbàá tí wọ́n gbé urù mi tán tí wọ́n ti sọ pé làbẹ́ka làwọn máa já olúwa mo jẹ́ pé rẹ fún wájì ànábì wa pa wọ́n láṣẹ pé à àlùwà ń pé làbẹ́ka tẹ̀ ṣe yẹn ọ̀ya ẹ̀sọ́ di ń báyìí ẹ sọ di umra wàyẹ̀túfú kẹ́ẹ̀sì ṣe tàwáàfù torí pé tàwáàfù eh, umra ó ní tàwáàfù ní tẹ́ ń pè ní umra lẹ́yìn tó bá ti gbé wúrù mi tán ó ṣe tàwáàfù ó yàn náfìlà ó ṣe sááyù ó parí ti láàrin wákàtí kan ó parí iṣẹ́ hajj ó parí iṣẹ́ umra láàrin an hour o lè parí iṣẹ́ òmùra o tó lè mú ọpẹ́ ní dérò bá ṣe pọ̀ sí tí ọba sérò tó pọ̀ tó fa súnkẹrẹ pàkẹrẹ sẹ́nu kó o ṣe tàwáàfù lẹ́ẹ̀meje kó o parí ẹ̀tàn kó o ṣe náfìlà kó o parí ẹ̀tàn kó o bọ́ síbi sáàyù òkè sọ̀fà àti máríwá kó o lọ lẹ́ẹ̀meje òkè o ti parí ǹjẹ́ ń pè nù. so ànábì wa sọ fún wa wípé wàyẹ̀ túùfù kí wọ́n ṣe tàwáfù fún mọ̀ yòókọ́ sírù lẹ́yìn náà kí wọ́n gé irun wọn tó bá ti wá ṣe tó ti ṣe sáyù tán èèyàn ó so tàbí kéèyàn fárun but fíà pé tó bá fárun tí ọjọ́ ájì sì sùn mọ́ irun orí rẹ lè má tètè wù ló fi gá sí pé ń gbọ́ gá sí pé ó wà optional kó o fárun tàbí kó o gérun so ọ wà gérun ọ wà máa retí ìbẹ̀rẹ̀ kí ni o ìbẹ̀rẹ̀ hajj. wàyàhílù kí wọ́n sì túra lẹ̀ ok kí wọ́n túra lẹ̀ o ànábì sọ bẹ́ẹ̀ fún wọn. wọ́n jọ gbé ìrọ́ mi làbáíkà làwọn máa já ni o wọ́n jọ gbé ni o ṣùgbọ́n nàbí wa ń sọ fún àwọn sọ̀hábà rẹ̀ wípé ọ̀ya ẹ lọ ṣe òmúra ẹ lọ ṣe òmúra tẹ́ bá ti ṣe òmúra tán kẹ́ gẹrun tẹ́ bá ti gẹrun tán kẹ́ túra lẹ̀ kẹ́ bọ́ aṣọ húrùmí kẹ́ bọ́ lẹ̀ ọwa ni ilá mọ́ńkánà máa wú àlẹ́ àdìyù illa man kana ma'ahu alhadiyu ẹni tí tí mo sọ yìí ò ní tọ́ sí ni àyàfi ẹni tó ti mú ẹran ọrẹ ẹ̀ lọ́wọ́ láti mi kóòtù tó o bá ti mú ẹran ọrẹ lọ́wọ́ ò ní túra lẹ̀. Ah. nígbà táwọn ẹbí sọ báyìí tán fàkọọ̀lù àwọn sọ̀ ábàbà sọ pé nantaliku ìlàmínà wàzákàrù àhàdínà yẹkùtùrù wọ́n ń sọ láàrin ara wọn ní o pé ah kíní ìjọba lójú o a padà sí Mínà tí àsákàrí ẹnì kọ̀ọ̀kan wa tí ó sì máa kán ìyẹn ni pé tá a bá ti túra á lẹ̀ tán a ti fírì láti súnmọ́ ìyàwó wa nìyẹn àwọn wò pé sọ́ọ̀sì yẹ kó wá rí bẹ́ẹ̀ ta la wá sí lọ́hùn akọ́kọ́ á ṣe part one á wà á sinmi á sùn mọ́yàwó wa á tún wá bẹ̀rẹ̀ part two ǹjẹ́ gbọ́dọ̀ mi yé tó fi mọ̀ pọ́rọ́ ẹ̀sìn yìí kì í sọgbọ́n orí o kì í sọgbọ́n orí o ìmọ̀lólàdí ni o àwọn sọ̀rọ̀ bá ṣe ìsìnkìrábù ẹ̀ ó ṣèlèkì sí wọn pé ah èèyàn bá ti wá ṣiṣẹ́ áìdì tí ẹ parí ẹ̀ kò yẹ kó láǹfààní sí kó súnmọ́ ìyàwó rárá wá ní pé a bá ti umura ká túra lẹ̀ ga sí pé ẹlòmíì ọkà àárọ̀ tí yóò lọ tí ó gbé wúrù mi hajj yóò súnmọ́ ìyàwó ló fi sọ pé wàzákàrú àhàdínà tí àsákàrí wa tí ó sì máa kán omi fàbálàgà nàbíyà sallallahu alayhi wa sallam ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn láàrin ara wọn ó wá dé sí ìgbà nàbí sallallahu alayhi wa sallam. wa sọ pé law istakibalitu min amri mastadibaritu ìbá jẹ́ pé mo ti pàdé ohun tí mo padà kàn lẹ́yìn ọ̀rẹ̀yìn nínú ọ̀rọ̀ iṣẹ́ hajj mi yìí ni síwájú kí n tó dáwọ́lé mọ́ àhàdá ìtù èmi ìbá ti mú ẹran ọrẹ mi lọ́wọ́. Hmm. nǹkan ju nǹkan lọ. Allah padà fi hàn òjíṣẹ́ rẹ̀ ni wípé lẹ́yìn ìgbà tí ó ti dé mìkọ́ọ̀tù tán tó ti mú ẹran lọ́wọ́ làlá ò padà fi hàn wípé ẹni tó bá ti mẹ́ran lọ́wọ́ kò ní láǹfààní àti túra lẹ̀ sótìyé níbẹ̀rẹ̀ ohun tó kọ́kọ́ hàn sí òun ni pé ọmọ ẹran lọ́wọ́ o ọ̀mẹ́rẹ́ lọ́wọ́ o tó bá o lè túra lẹ̀ kó o tó ṣiṣẹ́ hajj ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí lórí ìrìn àjò ẹ̀ yẹn Allah subhanahu ọ padà wá fi hàn wípé ẹni tó bá ti mú ẹran lọ́wọ́ òun ò ní fún ọ pé láwù mi ní ámúrí mustard ìbáritù ìbàjẹ́ pé mo ti pàdé ìbàjẹ́ pé mo ti pàdé ohun tí mo padà kàn lẹ́yìn nínú ọ̀rọ̀ iṣẹ́ ágì tí mo fẹ́ ṣe yìí ni síwájú kí n tó dáwọ́lé tó bá dá sí pé kí n tó mẹ́rin lọ́wọ́ lọ́lọ́run ti jẹ́ kí n ló ti jẹ́ òdi mímọ̀ fún mi wípé ẹni tó bá ti mẹ́rin lọ́wọ́ láti mì kò ní túra lẹ̀ sí ẹ o ọlọ́run padà jẹ́ kó di mímọ̀ fún mi nì òkè wàláúlá anamayi alihadiya tí kì í bá já sí pé mo mú ẹran rẹ lọ́wọ́ ni la ahalalitu ṣé ẹ ní pọ́blẹ́mù bẹ́ẹ̀ sá ẹ ẹ̀yin méjèèjì ń ẹ̀túkà mẹ́wọ̀n. ọkè tí àlẹ́ ń gbò ṣé tí àwọn múdà sínú. torí mo ṣàkíyèsí pé àwọn kan nù yín ẹ ti ní gúrùpù ẹ ti ní group by group lọ́ba ti ń dé báyìí yóò fojú wo ibi tí ọmọ ẹgbẹ́ tiẹ̀ wà yóò jókòó tì í. ní kókó ojókòó ibi tí yẹn bá dé ọmọ wá ẹni rẹ káàkiri ni. now um, ó ní tí ìbá ṣe pé mo ti mú ẹran rẹ lọ́wọ́ ni la àhàlálítù èmi náà bá túra lẹ̀ ni ẹ̀sìn òwe ṣe nǹkan tí yóò mú kankan kan. so ìyẹn kọ́kọ́ hàn sí wa wípé tó o bá ti mú ẹran rẹ lọ́wọ́ tó o bá ti mú ẹran rẹ tó o bá ti mú lọ́wọ́ tó fi gbé ìrọ́m ò ní túra á lẹ̀ mọ́ tẹ́ ìparí ṣe hajj àmọ́ tó o bá mú lọ́wọ́ kódà kò sì sọ pé o ti gbé ìrọ́m hajj rẹ láti mì kóòtù òkè o ò lè sọ di umura. tó lọ ṣe umura tó sì túra lẹ̀ tó mọ̀ retí ọgbọ́n tí ẹ bẹ̀rẹ̀ iṣẹ́ hajj. So, àwọn tí wọ́n san owó ẹran lẹ̀ àwọn tí wọ́n san owó ẹran ǹjẹ́ a lè gbé wọn síkò ẹni tó mú ẹran ọrẹ lọ́wọ́ àbá a lè gbé wọn rẹ̀ a lè gbé wọn síkò rẹ̀ owó ni wọ́n san kì í ṣe pé ẹran yẹn ti tẹ̀ wọ́n lọ́wọ́ tí wọ́n wá mú lọ tó ti yé. ṣé ìfarabalẹ̀ ọkùnrin yìí yé kánjú. nígbà tí Ali ti mú ẹran lọ́wọ́ àti tọ́líà àwọn méjèèjì wọn ò túra lẹ̀ títí wọn fi ṣe hajj. kókó ọ̀rọ̀ nù kéèsì mi tún wá tó tún ṣẹlẹ̀ ní ọyìn àsìkò yẹn wàhádọ́ tí Aisha rọ̀díyà lọ́wọ́ ní yá ẹ̀yin obìnrin ẹ máa gbélé yìí o. wọ́n jọ lọ sí hajj ni Aisha ló bá rí nǹkan oṣù ó rí nǹkan oṣù fanasa katilima náà síkàkú là gbẹ́yìrà anaha lámútẹ̀tù bìlìbáìtì. Aisha o se gbogbo ise hajj na ń pè ní manasik. Dàbí wọ́n á pè ní manasikul hajj. Dàbí wọ́n pè ní alimanasik. Àwọn activities tá à ń ṣe nínú iṣẹ́ hajj. Aisha se gbogbo iṣẹ́ hajj pátápátá yàtọ̀ sí pé kò tàwáàfù. kí ni òjò tàwáàfù torí haidọ̀ obìnrin tó bá ti ń ṣe haidọ̀ lọ́wọ́ kò ní kírun wọ́n kọ́ mọ́ṣáláṣí nítorí ìrun ni tó ò ní wọ bẹnu kí ló fẹ́ wá ṣe ń bẹ̀ àfi tó bá ká sí pé aṣọ rẹ̀ kan wà ní mọ́ṣáláṣí tí ààrẹ kan wà ní mọ́ṣáláṣí tó fẹ́ mú kaaba ta si n ń tàwáàfù inú mọ́ṣáláṣí ló wà therefore obìnrin tó bá ti ń ṣe tàwáàfù obìnrin tó bá ti ń ṣe haidọ̀ kò ní láǹfààní àti ṣe kíni àti tàwáàfù àmọ́ òkè sọ̀fà òkè mọ́ríwá àrọ̀fà mìnà gbogbo òyìn kò sí ìdíwọ́ kò sí ìdíwọ́ but inú mọ́ṣáláṣí. Oni wọ́n ti ṣe tawaf. falama tọ́hùrasì nígbà tí àìsàn wa mọ́ torí ìmọ̀ra tó wẹ̀ tó fà sí ìbèlìbàìtì ó wá ṣe tàwáàfù yípo kàábà. lẹ́yìn ìgbà tí wọ́n ti parí iṣẹ́ hajj nìyẹn o wọ́n ti parí iṣẹ́ hajj. Fala, okay gbogbo wọn ti á parí iṣẹ́ hajj lọ́wọ́ á sọ pé ya Rasulullah ìwọ ògìṣẹ́ Allah o tantalikuna bi hajjatin wa umra ẹ̀yin ń lọ ilé báyìí ẹ̀ ń padà sí Màdínà tẹ́ ẹ ti ṣe hajj àti umra wà ń tọ́líkú bi hajjin èmi á padà sí Màdínà pẹ̀lú hajj nìkan torí pé haidọ̀ rẹ̀ tó ṣe yẹn kò fún láǹfààní àti ṣe umura sẹ́mọ̀ kí ń gbà mọ́ ń ka ṣe umura lẹ́ẹ̀kan nọmba wán bẹ́ẹ̀ ni kíni lẹ́yìn kó o gbé ìrọ́mù tán o ní kíni tàwáàfù so kò rí ṣe àsìkò hajj àsìkò ńgbà tó parí ṣe hajj tán lẹ̀gẹ̀ tó dá ló tó so ló fi ṣe tàwáàfù ti hajj tàwáàfù lè ìfàádọ̀ ẹ tàwáàfù tí yìí ó ṣe tẹ́ bá ti di pé ẹ kú òní arọ́fà tán. now aisha wa ń complain pé gbogbo àwa tá a jọ wá ẹ ṣe hajj ẹsẹ̀ umura èmi èmi ò rí umura ṣe ájì nìkan mu ṣe ṣé eléyìí ò sì ní jẹ́ pọ́blẹ́mù tó máa kọ́ọ̀sì mi láti tún padà wá sí mọ́kà nígbà tó sọ bẹ́ẹ̀ fún anabi sallallahu alayhi wa sallam fàámàrà abdulrahman ibn abibakiri ànábì wa pa abdulrahman ọmọ abubakari ẹni tó jẹ́ àbúrò aisha ọmọ bàbá ọmọ ìyá rẹ̀ ó wá aláṣẹ àyàkùrù jama aha ìlàtẹ̀lẹ́yìn ó wá ní kó jáde pẹ̀lú aisha kó tẹ̀lé aisha lọ sí àyè kan tó ń pè ní tẹ̀lẹ́yìn kí aisha lọ gbé ìrọ́mù umura rẹ̀ ń bẹ̀ fa àtàmàràtì bàdàlẹ̀ hajj ó wá ṣe umura tiẹ̀ náà lẹ́yìn kíni o lẹ́yìn hajj mo fi pé ó ti clear sí wa báwọn kéèsì obìnrin kéèsì obìnrin ti clear sí wa báyẹn. ìtọ́sí ọ̀rọ̀ tó wà nù tí àyè ni pé ìyẹn ni pé ó jọ wọ́n lójú pé àwọn máa padà gbé wùrùmí hajj lẹ́yìn ìtura sílẹ̀ nínú iṣẹ́ omora èyí tí ó fún ẹnì kọ̀ọ̀kan wọn ní àǹfààní láti súnmọ́ àwọn ìyàwó wọn wọ́n wòye pé ṣé ó yẹ kí irú ìgbádùn báyìí wáyé láàrin iṣẹ́ ájì méjèèjì lẹ́yìn ìtúsílẹ̀ níbi iṣẹ́ àkọ́kọ́ ìyẹn ni ti ìta ṣàlàyé lọ yẹn. ọ̀rọ̀ kejì ìyẹn ni pé lórí ìrìn àjò ànábì sallallahu alaihi wasallam sí Mákà tòun ti ẹran ọrọ tòun ti ẹran ọrẹ rẹ̀ ló ti di mímọ̀ fún pé mímú ẹran ọrẹ lọ́wọ́ máa dènà ṣíṣe hajj tàmọ́tù àwọn àlàyé tí mo ti ṣe nìyẹn pé tọ́ ọ bá ti lè mú ẹran lọ́wọ́ tọ́ ọ bá ti lè mú ẹran lọ́wọ́ ok o ò ní lè ṣe hajj tàmọ́tù hajj àṣeṣègbádùn tó sí wípé ó ṣèkan ó tura lẹ̀ ń bẹ̀ tọ́ ọ mú ìyàwó ẹ lọ́wọ́ ẹ mọ̀ ká yí orí yín lọ tó bá ti dàsìkò tẹ́ fẹ́ gbé wúrù mi hajj ẹ tún lọ wẹ̀ so ti ṣe bá nísìn bọ̀ tó bá ti mú ẹran ọrẹ lọ́wọ́ tó bá ti mú lọ́wọ́ ò ní túra lẹ̀ o sì ní láǹfààní láti súnmọ́ ìyàwó rẹ̀ so lórí ìrìn àjò yẹn lọ́lọ́run ti jẹ́ kó di mímọ̀ fún ànábì rẹ̀ wípé tó o bá ti mú ẹran ọrẹ lọ́wọ́ ẹ ò ní túra lẹ̀ o. Hadith two seven one. Àbí? An Jabir ibnu Abdullahi radiyallahu anihuma qal qadimuna ma'a rasulillahi sallallahu alayhi wa sallam wanahanu nakulu labaika lọhùnmá labaika bilhajji fàmàrànà rasulu lọ́yì sọlọ́lọ́wọ́ aleyhi wasalam fàjàálínáhà umrọ̀. Hadith 271 láti ọ̀dọ̀ Jábìrì ọmọ abdullahi kí aláwọ̀ yọ́nú sí i kó yọ́nú sí abdullahi àti jábìrì ó ní kọ̀dímúná máa rasulillah sallallahu alayhi wa sallam awọ̀lú pẹ̀lú ànábì awọ̀lú awọ̀ bí ta ti fẹ́ ṣe ta ti fẹ́ gbé ìrọ́m pẹ̀lú ànábì sallallahu alayhi wa nàkúl àwa sì ń sọ pé labbaika Allahumma olúwa Allah mo jẹ́ pè rẹ o. labaika lọhùnmà labaika abilhajj alọ́ọ̀ ajẹ́pè rẹ ajẹ́pè rẹ fún iṣẹ́ hajj fàmàrà náà rasulillah sallallahu alayhi wa sallam ànábì wa kà wá láṣẹ pé ká ha umra àwa sọ ọ́ di umra pé labaika lahumma bẹ̀lẹ̀ umra labaika lahumma labaika bẹ̀lẹ̀ umra. Adi 272 وعن iná nàìjíríà lọ́wọ́ kún alẹ́ tó bá وعن ابن عباس رضي الله عنهما قال قدم النبي صلى الله عليه وسلم وأصحابه صبية رابعة محلين بالحج فأمره أن يجعلوها عمره فتعظم ذلك عندهم فقالوا يا رسول الله حي لحل قال حل كله عن ابن عباس alibunu abbas radiyallahu anihuma látọ̀dọ̀ ọmọ abbas kálá yọdún sáà méjèèjì kọ́ọ́l ó sọ pé kọ́dìmọ̀ nàbí sallallahu alayhi wa sallam wa sihabuhu sabihata rabi'a àdàbí àtàwọn sàhábà wọ́n wọ̀lú mọ́kà ní òwúrọ̀ ọjọ́ kẹrin àárọ̀ ọjọ́ kẹrin ni wọ́n tó múlẹ̀ sí mọ́kà ọjọ́ kẹrin nínú oṣù lólùhíjà fàmárahùn muhilina bil hajj lẹ́ni tó gbé urù mi hajj wọ́n ti wò pé ọjọ́ kẹrin so ọjọ́ karùn kẹfà keje kẹjọ kẹjọ ni wọ́n á ṣe so wọ́n kà gbé urù mi hajj ni amarahum ayẹjẹ alóhà umra ànábì wa pa wọ́n láṣẹ pé. ẹ di umura fata azọmọ dáàlì kàyìn dàhùn ìyẹn wá tóbi lára ya Rasulullah ayul hil nígbà bá ní ká di ok iru la observe irú ìtúsílẹ̀ la máa ṣe wa hílù kúlùhù ìtura sílẹ̀ pátápátá ni gbogbo ntẹ́ ẹ̀ láǹfààní sí tẹ́lẹ̀ ẹ̀ láǹfààní sí ẹ ṣe ó múra yín láàrin wákàtí kan tẹ́ ṣe ẹ sì tura sílẹ̀ pátápátá kí ó lè jẹ́ hájú tàmọ́tù fún wọn kó lè jẹ́ hájú tàmọ́tù fún wọn ọtí mo ti ń pè ní ágì tàmọ́tù ájù tí yìí ó ṣe tó ga sí wípé ọ̀kọ́kọ́ ṣe ó múra ó tura alẹ̀ ọ àmà jayé orí ẹ̀ káàkiri ìwà àtìyàwó rẹ ẹ̀jẹ̀ máa nà tán nínú hòtẹ́ẹ̀lì ìjọ ti yé so tọ́wá ti wá di ọgbọ́n tí ẹ gbẹ̀rà fún tẹ́bẹ̀rẹ̀sẹ̀ hajj ẹ wà lọ wẹ̀ ọ wà tó tún ara padà ǹjẹ́ ń pè ní hajj tàmọ́tù ni ṣùgbọ́n tó o bá ti lè mú ẹran ọrẹ lọ́wọ́ hmm, o ní lè ṣe ájì tàmọ́tù mọ́ ájì tó o ṣe ní ń pè ní ájì kìrọ́ọ̀n ájì kìrọ́ọ̀n kìrọ́ọ̀nù ni pé ó da umura papọ̀ mọ́ kí ni ájì láì ní ní bírèkì bọ́ múyàwó ẹ lọ́wọ́ kò ní sáàyè ó ní kọ́ lọ takú sọ́dọ̀ àwọn obìnrin ẹgbẹ́ rẹ ní kọ́mọ bá kọ́mọ kò bọ́ kọ́mọ kò bá iṣẹ́ rẹ. Ìjọ ti yé ohun tí ń pè ní kìrọ́ọ̀nù nìyẹn. Ìran ájì kẹta tá a máa ń ṣe òun ń pè ní ájì ìfúrọ́ọ̀dù. Ìfúrọ́ọ̀dù ni pé òní ṣe umra rárá. Òní ṣe umra rárá. Ájì nìkan òní wàá ṣe. Sẹ́ẹ̀sì mọ̀ pé a ti níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wípé àwọn kan gbọ́ ọ̀rọ̀ yìí sí pé tó fẹ́ wá sí ájì wá sí ájì tó bá fẹ́ wá ṣe umura wá ṣe umura èwo ni pé ìbẹ̀rẹ̀ ahun ni kó o pa ájì àti umura papọ̀ <laughs> tó ti yé ṣùgbọ́n pẹ̀lú àwọn àdìsí táǹkà yìí nìsín ó jẹ́ ká mọ̀ pé kì í ṣe ìbẹ̀rẹ̀ ahun ìbẹ̀rẹ̀ súnà ni tó ti yé tó fi ká sí pé ìtòdàgù ni pé sórí kíyàn ka àdìsí kò pọ̀ tọ́kọ̀kọ̀ sí ń ka kùránì báyìí ọkàn mọ́ gbọ́ yé ni tọba ti ka àdìsí tó pọ̀ dáadáa tọba ti ń ké kùránì ìwọ lọ́wọ́ mọ̀ ọmọ ìtumọ̀ ntọ́lọ̀ ń sọ̀hún ìwọ ni ọmọ yé ìwọ ni ọmọ yé kọ́lọ́n fi yé wa. Adisu seventy three Ani Hisham Ibnu Urwa Ani Abihi Anahu kọ́ọ́lù. سئل أسامة وأنا جالس كيف كان رسول الله صلى الله عليه وسلم يسير في حجة الوداع حين دفع قال كان يسير لعنق فإذا وجد فجوة نصا at 273 عن هشام ابن عروة عن أبيه látọ̀dọ̀ hisham ọmọ ọrụwa, láti ọdọ bàbá rẹ̀ anáhù kọ́l bẹ́gúdájú sọ pé sún ilà usama wọ́n bi usama léèrè béèrè wàhánà jálì sún emi sì wà níjókòó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kí ni ìbéèrè tí wọ́n bi Usama léèrè wọ́n bi léèrè pé kayfa kana Rasulullah sallallahu alayhi wa sallam yasiru fi hajjatil wada báwo lànàbí ṣe ń rìn nínú iṣẹ́ àgìdàgbére tó ṣe báwo ló ṣe ń rìn kọlù káwọn sọ̀rọ̀bà wọ́n fẹ́ mọ everything nípa ànábì ni everything nípa ànábì gbọ́ béèrè báwo ló ṣe ń rìn níbi ájì ìdágbére tó ṣe híìnà dáfàá nígbà tó kúrò ní àrọ̀fà báwo ló ṣe ń rìn lọ sí Mínà ó ní ànábì kọ́ wa sọ pé èmi ò mọ wo yẹn tèmi àwọn kálukú mọ̀ ń wọn ò níbi sàbẹ̀ kan lẹ́rìn nípa ànábì kọ́ wa ní èmi ò mọ wo ànábì ń gbà yẹn tèmi èmi máa ń ṣeré mọ̀ ni mo máa ń tẹ fóònù mọ̀ ni mo máa ń mẹ́ẹ̀kì kọ́ọ̀lù mọ̀ ni